ẹran yorùbá èké ìkọ̀wé yìí lọ́dún ògùn yìí wò ìwọ́n tó ní pé o fẹ́ gbọ́ bùkátà kan àwọn òjẹ gbèsè kan o fẹ́ sanwó ilé o fẹ́ sanwó ìwọlé ọmọ owó iléèwé ọmọ skul kí tó bá wù ó lè ṣe àti orí pé ọ̀nà dí kò sọ́nà àbáyọ iṣẹ́ tó fẹ́ sílẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ tíṣà lè ṣe o ẹni tó ń wa mọ́tò lè ṣe gbogbo èèyàn ló lè ṣe pé ẹni tí ò níṣẹ́ kankan lè ṣe ṣe ọ̀nà ó ṣì í pàdé aláàánú ó wá gbọ́dọ̀ lóṣẹ́ ìbò wá jókòó sílé o tó máa níṣẹ́ ṣeré jáde wá rí i pé wà pàdé aláàánú ó dá mi lójú ṣe elédùà yóò jẹ fún yín ẹyẹ mọ yóò bá ẹ ká wá orí ọká tó láṣẹ lẹ́nu ẹyọ kan ẹyẹ lékeleke tútù ẹyọ kan ìyá àtàrí kan àwọn ọmọ apẹ ìdóògùn wa lékeleke yẹn à ń gbé ìkòkò orí ọká yẹn à ń gbé sí apá ọ̀tún àtàrí ìdí kan à ń fi sẹ́kọ̀ òsì àwọn ọmọ ewé ọ̀mí sí mi sìn gogoro tó máa ń gà yẹn àwọn kò lo lórí àwọn ọmọ ewé ọ̀mí sí mi sìn pẹlẹbẹ à ń fi bò mọ́lẹ̀ báàlú báàlè báàrí tútù ẹ̀jẹ̀ àlọ́ gbígbẹ yóò jẹ́ ẹgbẹ́ Yorùbá ẹ̀jẹ̀ àjò ìbájọ́ tán ẹ̀lọ́kúnná ẹ̀lọ́kúnná àárọ̀ síbìkan tá a bá ti fẹ́ lò ó ìdájí làá máa lò ó bu díẹ̀ sínú àwo funfun kan àtike funfun wàá da míìkì ọlọ́pẹ àbí míìkì agolo kan wàá dà sí wàá fi ṣíbí rò pọ̀ ṣàdúrà sí kó gbé mu ah! ó ti mú nǹkan nu ó náà ti mú oògùn oògùn ni ó dá mi lójú sí ẹni tó ń lò tánà òṣì fún un ó ṣì í wọn ni òun ọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ tiẹ̀ wọn ni kọ́ náà dí ara o wọn ni kọ́ náà dí òun lọ́nà ó dì mọ́ iṣẹ́ yìí tó máa ń ṣiṣẹ́ kan gbogbo ẹnikẹ́ni tó bá ń pẹ́ gàn rẹ lásìkò gbà yẹn àbẹ́yàn ń sàtì yẹ pé kò má rówó ètò ní òpá ọ̀dà wò ìdààmú kò dé bá tó ń bo onírúurú ààyè sọ pé á kò mọ dìtẹ̀ rẹ mọ́ ẹni máa ń dìtẹ̀ rẹ yóò kàn dààmú yorùbá iṣẹ́ oògùn yìí pọ̀ dáadáa ẹ ṣe ẹgbẹ́ òwò kẹ fún mi lábọ̀ bàbá ọgbọ́n àwọn àgbà international oògùn yìí kiri kó lè jẹ́ fún wọn náà ẹ̀kọ́ mọ̀ wípé bàbá ọgbọ́n àwọn àgbà èyí yàtọ̀ ẹ wọ́n yóò wá ire ọ̀rọ̀ jẹ fún yín láṣẹ Elédùà.